múra kó sóhun tó lè kádùrà kó lè múra òkè ìṣòro wá yóò di pẹ̀tẹ́lẹ̀ wá yóò di pẹ̀tẹ́lẹ̀ wá di pẹ̀tẹ́lẹ̀ kó sóhun tó lè kádùrà kó lè múra òkè ìṣòro di pẹ̀tẹ́lẹ̀. dákun di mọ́lẹ̀. àdúrà tó bí ọ̀nsọ̀kun di mọ́lẹ̀. gbogbo ládùúrà tó ń fa ire wálé. tó ń fa ire wálé. tó ń fa ire wálé. àdúrà tó bí ọ̀nsọ̀kun di mọ́lẹ̀. gbogbo tó ń fa ire wálé.